بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إنني يوش رمضان إنه لما يوجه يوضو 1439 أدو هجرة ó ṣe nírú ìṣẹ̀kẹfà lólú mẹ́ta ìwọ̀dọ̀ 2018 karatu a yìí ni aṣáàlẹ̀ fún fi sọ́rọ̀tù nìsá ì bukalikade ọ̀lálẹ́ yìí ni aṣáàlẹ̀ ojí aya ikẹ́ ọgbọ̀ mẹ́ta ìfi sọ́rọ̀tù nìsá alamtara ilẹ̀ lèdínà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك وَمَا أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا ألم ترى إلى الذين يزعمون أين يا ألين أبوك دمو ألم ترى إلى الذين يزعمون أين يا ألين أموجاك أبيك ماكا بالوما ماكا يالو ماكلم أنهم آمنوا بما أنزل إليك wani amma ya mai da kunan kuma duro wani wa nabi sallallahu alaihi wasallam wa ma unzila min qablika manyan wi kuma duro gudo ban wa nabi bi ma'ana ma ka kama dai bu kuma di imani amma abu gidai yuriduna an yatahakamu ila tawagut saka ma ngom di bungu ma ngiju turku ma nado shilia atahakum inyarano faido shilia da dulu ila tagut tubo tagut onsodi mama di imani wala ya mama no laledu mamda to gba taguti mamda to gba isebo وقد أمروا ما تتك أما مما دود أما أن يكفروا به agini ituka kama kuma kofa ichi abo abe kuma kofa odi sababu akimamen wa yuridu shaytan ama ibili aniju an yudillahum turki mumakola dalalan ba'ida ila yona jiji nibili ati ni kimma kula taki joma olama ya ọgba udi ụmụ yara n'oyi abụnya ma akọlamara da ma ni ama dojo meji ka onekele bu ansar bu medina ka ma onekele ami yahudu ka ama meji lele ụmụ ọla akawachi ụma abola atuma kola imudero la tekhoso ma olagde ya mudero la tagbadima to takero la lele eni kiti yahudu ngi anchade etamake majo la kere ka otoba muhammad sallallahu alaihi wasallam eni le nwa kini eh eh amakẹ́lù tó a gbó yé mẹ́ta mẹ́ adọ́ra kí ni àbàpá kọ̀lá yìí yẹn ni amakẹ́lù tó bá gbó yé mẹ́ta mẹ́ adọ́ra kí ni káàbì ọmọ àṣírẹ́sì abalótúbẹ̀lẹ́ báyìí ni ẹ̀kùn jákùn níbi la tòdà alẹ́ òun yẹn ni gbẹ ní ìkì ajú obìnrin àmà lò agbo yé mẹ́ta

ṣeun kàjọ ya àgbàdé àmà àbàpà àbájọ yìí kàjọ ya àgbàdé àmà àbàpà òkòlùkà ní ilẹ̀kẹ̀ sàmàmìlẹ̀ àmì ìjà ti hàn àbàkàmìlẹ̀ àkàkọ́kọ́ àjọ ya àbájọ yìí máa ń yá kà ẹ̀pá àgbà nẹ̀ tó kẹ́ gbọ́n kà má bàbà kò ń iyi muke ma gito eh, me me kalaki le wudu maki ene kam tinyai ne gaskiya eh shi yangi je baba o bele ba ni kinyo na mo ne ba tola no ele gbele mo dudu nga chukwele ele oluguru ga ya chukwe un ayo to edo gele le ba kam me bo du ko me me hola me hola me ki eh to mo nge ya gbo ene ki sala kwa ni to che nge me bo kam ya du be ku to lok ma ba ya du

ẹ̀bí àìkọlẹ́ ojú ma dọ́ hanyún ẹ̀dẹ̀lẹ́ èyíkì dọ́pọ̀ èṣí kìí ṣẹ̀yún èyíkì dọ́pọ̀ dọ́mọ̀ èdè èyíkì àbóògùn tó tẹ́ta payún àmẹ́ èdè ìwà ìwà ìwà ìwà ìwà lẹ ma ń yàgbẹ̀ ánẹ̀ ma dánú nẹ̀ kí mọ́ àìjíníkalì tẹ́tùpẹ̀kù náà ló mẹ́rin jìdẹ́ ẹ̀mẹ́ mọ́jàkàṣà dí ìmìdán ọdọ̀ láàrín ọ̀la kàgí ni ẹ̀dẹ̀ ojú kọ́lá ti wá nìṣe yìí tòdá lọ́jọ́ àkíníhí màmí ọ̀ èmúṣìlú ṣẹlẹ̀ fọ́wọ́mẹ́ màmí ẹ̀dẹ̀rú ṣẹlẹ̀ fọ́wọ́mẹ́ tó bí ìwáhùn ṣe yìí ṣàkàṣẹ̀ ẹ̀dẹ̀ ètò kó àwọn ọlẹ́ abájọ́ òun rú yẹn abájọ́ ẹ̀mùdù mọ ìwáhùn ẹ̀wọ̀ yìí ọ̀gá àyàn adó ẹ̀ ìṣìgbó kẹ̀bí alóṣọ̀bọ́ yà dàbí alóhẹ̀ na wẹ́pọ̀ ní ọ̀la tí ó máa májọ yẹ́ ni ọ̀gá gbé wọláhì tàláyé tẹ̀lé wọláhì tàláyé ni wẹ́gbọ́ pàbànà pàbànà wà gọ́ tako kẹ́rì kẹsì jàngó ẹ̀ àbẹ́kí ni ọ̀gá òkú àtànàkú ẹ̀kẹ́mí kẹsì ẹ̀lẹ́bùyẹ tákì àmẹ́bù ẹ̀ igbó wọláhì ẹ̀dúkẹ̀ nẹ́nu yorí dùn ayé ta ha kàmú ilẹ̀ tàgùt ṣẹ́ǹkì tó nóbulẹ̀ ń yájọ́ pa àbájọ yìí ohun màmọ́ làwọn dúró àtàkpà màtínìkùmá kà àbájọ yìí wẹ́kàkí ni tó àlùfẹ́ ìkùránì àbàkà sí àdéjì ẹ̀yà gbẹ́lẹ̀ kìí ṣòwú ọlọ́pùn mẹ́ṣọ́ lébùrán pàdé tẹ̀lẹ̀ ẹ̀ngọ́ gílẹ̀ ìnàlù kàbúwù yìí mẹ́ka olóògùnlẹ̀ dúkìá ọgẹ́ni lẹ́tí ẹnọ́lọ́jẹ̀ká kẹjá sí ẹ̀ọ́jẹ̀ká lẹ́tí kọjẹ̀ká lẹ́ẹ̀mú fẹ́ ṣọ̀gbẹ̀kọ́ ọ̀lẹ́lẹ̀ ìwúlò àmì àtìrìndàbí àtúgbò kùránì àbẹ́kùmà bẹ́bọ̀ àdọ́mọ́ ma àbàkwà nga máa ṣe yí a máa ṣe gbò tágútì ìṣẹ́bọ̀ nga máa dọ̀lá ìdàbí aduka ina ogene gide ona bu amaniki ka auto da maniki chu e ya dina e ba pata chola ba kwede e me no gige de bu lo pima lal kabu ye chachi labalele ina ko ma ya gba ko un chengo mai kele gba ka ma je to ala le gudu me o je ami gide ba akanya jogwe e ango go oka ngo nu mi peka ngodo elitogo akwogo imani ejinya ee okpu ikeje ogwugwu kelitogo ịla alụba ịnwụ na mala ada enwe ogwu ka ma nejomo ka amanwo na emi ịda ka ma na-eme atawe achọga abajoyi keju ẹpi ireye moto ẹta ẹoyin e ẹta ẹanẹ e ẹta torukẹdà tẹ ẹtẹkẹ gbòòwò kẹrìtàsibiti bọ́lọ́pù ọ́nà ẹ̀dùnmọ́dọ̀nù nára aka ní ẹ̀dùdù ẹni máa tí ní ní ọlá ń ha abidide kìbẹ̀ kẹ́ ní kí akùlà kó òyí ọjọ́ ìmádá alẹ́nibà bọ́lọ́pù ní ẹ̀dẹ̀ yájẹun yájẹ ọmọdọ̀ ẹnu àtẹ́ẹ̀lẹ́ lèkú ilèkú kẹmú ìkóa kẹ́ni bàbá àwọn pàtọ́gá ẹ̀dùkà máa ná kékeré àtàrẹ́ lèkú o ẹ̀ka bíbélì màṣúgbì wọn fi yẹ́ yìí àtẹ́ẹ̀lẹ́kú ẹni àdẹ̀lẹ́pa ẹni lọ ọgá ṣe dídájọ mọ títà kọlù mẹ a máa gbọgẹ rẹ a máa gbogbo ẹlẹ tukú ẹ kàdé ẹnu ṣẹun kò á tí ní ká máa kẹ́lì kúbá ewu lelelelele ọ̀dàjì ewu mẹ́ta wọn ni wọn àmà lẹ́nu kúkú àtàkọ̀ ẹ̀mí o àwọn máa ṣe ọmọdé o ọba tá ọkú dúkẹ ọba tó ọgá dúkẹ tájú ọyẹ dúdú ẹnu ewu ewu ọgá ẹyọ ẹyọ pẹtọpẹtọpẹtọpẹtọ emewe eledu emeta elekwa kuma udo ha kama uhi ekoda ngba ojito ojito ya chi kama nyalo nyalo nyalo nyalo ka gere ma ya ni tama eto enwe ka ihe tage na tange ku oke to ake ẹjẹ ka mọ́kú lẹ̀ dáadáa gọba ẹdùwánẹ̀ ma yẹrù tánẹ̀ lóhun àwọn ẹmù dàbí alú ẹ̀yà lóbi ẹ̀yà lewó ẹmẹ́rùnlẹ́kọ́á ìyà tó ọ̀yà rẹ̀ nẹ́kọ́ yà máa kọ́yà lèkú ẹni kejì bẹ́lú kẹ́kọ́ yà máa kọ́ ọ̀yà mi lèkú ewé lẹ́rẹ̀ kọ́ adá wẹ́ máa mewé lẹ́kọ́ abẹ́ màmá kítọ̀ okú ẹkú pamẹ́ májà ká gbúkú yúgede máa máa gbọ́ta nù wọ́n ti máa gẹ́ra

echọlụ kwuru ma aka dọma enu ewu ewu eki nụla jali nke ka jụma ka okwubi aka okwubi alecha ma jiri nche ọla anyọ baba nwụrụ iyo onye ya baba nwụrụ milita siriti ma kijuru ya baba nwụrụ milita siriti pịa baba nwụrụ milita siriti ta chọbata ọga ọ na-edudo m ihe abụghị ime ya meyọrọ ọbata ụkadụkwu ngwa ọbaghị ji aji tokwu bụ tasiri dị gburugburu dị kọla abamaghachi oyi ma eme ere ababanwulekwu ya te na moto na mokwu ọbanwulu tọ nkwa mmanyi ma ete ukwu ma chi ahụmahị dụ ọba chi gị na na ma ete okwu cha nkwa mmanyi ma ya na ata ga na máa jí yújí àtàkà pàkó ṣaká tó ló bẹ̀rẹ̀ tó kẹlẹ̀ máa ọlámà kọ́ọ̀l máa rojí ó máa ní ọmọ akẹ́dẹ́ ẹ̀mọ̀ òwúwé mà ẹ̀mdà yìí nàgbà mà ẹ̀hùn kàmẹ́ alẹ́dù kúkú ẹ̀dùn ẹ̀ àmú ìkáńgá mà kókó ẹ̀pà tákà àmì ìhìyẹ́ mà kó àdáyé gbogbo ame agba ibi mɔtɛ ma dze ŋɛ lɛ ni ɛkɛ amekɛmudu ba ŋɛ lɛ ke mayɛtɔ amamudu ba ɔlɛ le gudu me ɛkɛ nya mi wo mɛ ta gini ya ma yɛ bi nara amɛ nɛ ŋa gudu sukulu ma gudu gini gini àwọn ayá tẹ́rẹ̀ kó yọ alábá yẹ òun oyi lè ojú fóònù àbí àdàgbéṣẹ́ òbí o ojú kọ́nà padà ségérì zoom ẹ̀wọ̀n ti ńláta òun ẹ̀ṣẹ̀ pàmẹ́ o amẹ́kẹ́ àfili kàdú òun ẹ̀ dúgbọ́n nù òun ẹ̀ máa yọ òun ẹ̀ àfitọ̀ máa lé yìí máa dàbí olùgbòrògbé yóò nkótó gada lèdè gada yìí yàtọ̀ night bus ìní máa yọ gbogbogbogbogbogbogbogbo abẹ́ka kẹ́ẹ̀tsà pààyè eye kẹ́ẹ̀dẹ́ ń àmọ́ ya dùn gẹ́lẹ́kẹ́ abẹ́ka kẹ́ẹ̀tsà alùmájìrì alùmájìrì kàmẹ́tẹ́tà tsi kàmẹ́tẹ́tà tsọ̀wọ̀ takàmẹ́bí ẹlẹ́ ẹ má mi wọ́n lẹ kó anọ́gbẹ́ mọ̀ pàtẹ́ máa yọ gbogbogbogbogbogbo yàtọ̀ kóbi arábìnrin má kọ́ọ̀lù nọ́bà nọ́bà lì má kọ́ọ̀lù nọ́bà nọ́bà lì. ma amekọlọ ma emege amanugwu ga ekọlọ enwe le n'owu abẹ cheneke ene ọga rata oji ka na-enwe ha yi n'eti bagbo ka benwu nrata oji ma mmiri okwu adaghị ejege rata oji ogele ma dị iwu ma na ihe alụ ma akede ya ma kama ma a ene ama ene tó oh, ma ma ẹta lẹ ọgbẹni gẹdẹ òkú àṣẹ tó ma yà oh, ọhẹwà ma ọkọ lókù tí ma ọṣí ẹlẹkìtì àpapọ̀ ha ma ọṣí ọmọkù dájì ma kọl nọba ilẹ̀ ma kọl e, e, a ma yọ gẹ́lẹ́ gbogbo ọjọ́ múwá ọ̀nà ọjọ́ múwá na a ma m kwaruka tó kẹ́ báyìí dùn kẹlẹ́ ní lẹ́pàá lù àmá ṣojú ẹkẹ́jọ náà máa ṣẹ̀rọ méjì ọmọ máa yẹ ohun kọlù máa ní àmá bàbá máa wẹ́dọ̀ àmá àkábẹ̀ṣẹ̀ ẹkẹ́jọ náà mẹ́jọ méjì ní ẹni dá àmá yóò tún àbíbí ẹlọ́mù ọlẹ́ ìbí ohun kọ̀kọ́lẹ̀ ẹlẹ́kọ́ àmà àgọ́ méjì tí ẹun dẹ́un pa nípa kúcháká kìdàbí oyún

etulele onwe le onyelo amagbe gbo nwe ọlọpụ olugunu gị ga le gal kori kotani nwe dorugo akwụ n'elu ka meke mụrụ yo nwe olile da na yelo ebe e. ala le gulu ala ada kai en

so toroke oyoji ma emudugbo efu ma achịchụrụ abalị toroke ma a tuwe họ ya ịmada ala na oyo omume ba amụnugbo tebi ga abụkwụ ma chabakpade ole nga dini ya ma ni ee yuridu na anya ta haka mu ile tawabu ma ya na ogbu ma ويريد الشيطان إبلي عتني أن يضلهم تركي مماد الله ضلالا بعيدا ضلالا بعيدا لا يجي نعم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين

edi bogalo mu kakime da kalu kaya tini ne ngadini abe kalu tuki wazi kaya bu wazi ba ra'aita almunafiki la bi munafiki yaluma yasuduna anka sududa eju yali marki yo bete hmm. o mari do akolo lo gene gide anu meji bu kachi wazi ni ka kare baya o gene gide ko jwa kinhi am tasaluhum kharajan anabi alkashma wazi inunu nuka kuma nara ele da madaba go magwazi torí gbogbo máa ṣe òkè òkè lọ ma under normal circumstance take dábàá kí bó àjọ ìná kó olóbi tí gbọ̀n máa dáàbò mẹ́rin ẹ̀dẹ̀kí náà take agbọ́ mágù ẹgbùn alẹ́ àgínà ẹgbẹ̀gbẹ̀ náà ojú alùmọ̀ àkítọ̀ ọkẹ́ ẹ̀ṣì tó ọrẹ náà má pàpọ̀ rẹ̀ ẹnẹ́kìṣẹ́bù nìsànà ẹ̀ǹkà ọpẹ́ máa àkítọ̀ ní ẹ̀ṣì 15 anána dúyà dágbó àyìmọ̀ àti ẹ̀ṣì 10,000 náà má pàpọ̀ rẹ̀ dákẹ́yàgbó àyì ọgọ́lẹ̀ ọjọ́ àkíní

ẹni kí dábàá mọ̀ òhù ọkọ̀ ń ẹ̀rọ atákẹ́ ányà yìí òwe náà ló ẹ̀ngẹ́dún yẹ̀ yìí tíri ejú pọ̀ ẹ̀kàdá sí ẹ̀ngà yìí kẹ́hún ẹ̀yìn the least kẹ́ni kẹ́ra 5000 naira the least kẹ́ni kẹ́ra ṣẹ́kẹ́ ló ti sani abasha airport kano ọ̀nà mọ́ màdọ́ airport road inú yín kàkìdágọ́ màdọ́ àkíní eldorado onye omele enojo ki comedian ka o ma ku skulu da amune tiline yo moto ko ko tiline yo ati ayo ma che mango mango ona kwa yo akma kwa yo batajo ile ki ka ku skulu maini edu rade e, edu rade che busy nini sama che edu rade edu rade che busy ge maini comedian na abane na me ni ni gbodu lo hmm. ma na ba edo mo ewe ya che ge maini e akola ẹni ìbọ̀dá bẹ́ẹ̀ náà kí mélè méjì kẹwàá náà mọ́bá fún ẹ̀kí ní lípòsàn kì máa yọ lẹ́nkú ìmúdù ẹ kéèté adábàmá ẹni amado bonanza ma ṣe yìí alìjú kọ̀ naira ṣẹ́unkẹ̀ náà ẹ̀ túbì ọ̀yẹ̀ arọ kíhun mami 1,000 naira ṣíbọ̀tẹ́ tó yà ìmúdù ẹ kọ́ ẹ̀ 9,000 naira rẹ̀ so yi amudu ya e koye ko me e ka ma shi 1000 naira bote ngome onugunugu iya amudi 8000 naira eh amado a ah, 4000 naira times 3 a 5 times 3 imudo 15000 naira ma shi 3 bote ome 12 mera yi so takende ka domo wepo dago jilaini ene macha kachoye ene okay akoya ajudo yawo wamwe watale ngara shiane ume so ne ka do ye no ma ngede ba mi wata nara shi ana ngume imi di 12000 naira mera tabe bo acho yi ma real ma du ma du kunyi ba ya mama ba ni ama shi kwani ama shi 3000 naira do so mama ya ka do mama mama ka do ma hajo mo ma ma anyị anyị anyị alịghị 12,000 naira ma anyị ụna ileba ọkọta onye anwụ anya yọrọ elalụ ka yọ ka ahịdomi kwuru anyị ka kijuru ka ya agụ ma agba ya nwa anagụ anagba analeba ọkọ yọ akọrọ ada nwa gide amụneche kọ yọ na abayọ yọ gide ya mama alụ okwu bọọlụ elugo ile iremadan ime ga ma anya ile iremadan ọkụ ile ga ma alụ ma aka ya gini yan duwe gini kama ka gada yan duwe ne hun Allah akbar anyi gide amu na yi lai ni jo ma ya anyi ama yi oye hutane do ma se boye jo na jo tude nga nga se domo ma ya bi ticket ma bi ticket dunwe e okora ma bi ticket dwe e okora ma bi ticket dwe ta pe e da ba te yi wi bi anengu mune duk ma tin anyi le kete ma ọkọ ma bụ etaka elute ya ugbo kenye anyị ama bụ kenye agbụwazi na araka ma bụọ eali m ukpoku initali ya gwa mune iya mune n'oyi ma nnu abụkwụrụgbụ ka ma ebe gita dọda amụghị ma ja ja ja ja ja ja ja ihe m dabi alụ ma ọ dabi nwoke nke m dabi alụ alụke na egwu atali ha ha ebe ahụ dabi nwoke oge maka nụ ma dabi nwoke ne nke na alụ

ẹ̀lú kọ́lẹ̀jì lè yọ ṣòro jẹ́ kí pàyọ̀ àti ẹbí lè tọ́dábálẹ̀lẹ́ aláwọ̀ tàbárakà wata ala yẹ́ ni ra aital munafiki na ya suduna an ka sududa munafiki bẹ́ munafiki mara ja bẹ́tẹ́ سلابان فكيف إذا أصابتهم مصيبة فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إبسانا وتوفيقا وكيف إذا أصابت المصيبة abi adeta ijibone ma gini mesi baka kwa karabuma ajuma kwa karabuma ihaye kwa karabuma lima qaddamat aydihim tude kuma do ma ci unga kayalewa karabuma thumma ja'uka take luma mara karabuwa nabi sallallahu alaihi wasallama eh yahlifuna billahi mashine gaba kojo in aradina wallahi tallahi ni be mun duka nen

onye mudene ki ata doro yo nge yaka tikunwi ma dele ka tikun ma ni ibe nyo yichi nga mane yi ma ko yo akuma cha tikuna agoko bugu da ba yo yi kuna ma gini ikwere mutu ayo yi ye ma le ka atikunji ku ke jinu da abo yo anga ya tikun ka atikunji aka o yitu nya ne go ere kuku wa saka mala kuku ma meda atikun gunu ka guwa loyi ẹnẹ́kì nọ́tẹ́ ya kọ́tẹ́ yìí Masi màṣínì yẹ́wà abú nkó kó yìí mọ́ta abọ́jú ìjàkà ní àkọ́ maṣàtìkò rí maṣàtìkò ìgbélẹ́yẹ̀ ọmọnú bilẹ́kẹ̀ mọ́ yálẹ́kà kó ya lọ kí yí yàmẹ́ bọ́ọ̀yì

abe mu dabi nomba don ke ele unga dara ne wede de wede de wede de taki arawa we yenga ule no yo yele we gari we gari nomba kate koi we na ma ke ma illa ihsanan wa tawfiqa ati kunga kamali kama ke ngodashi eh, unga ma kama asabana le rom Allah tabaraka wa ta'ala imola ma ulaika أولئك الذين يعلمون فأعرض عنهم وعظهم وقل لهم في بليغا هذا يوكا تنين ينغا مادة التوفيق توفيق توفيق جاء جنهم يوم هذا التوفيق السداد والصواب والقطع idasifayi ɛ eh? idasifayi alukumatini isɛw tali jɔ da alukumatini samadu akele tawfiki rɛ tura alama sɛw sɛmaya ni wa o bilahi a tawfik alikum tura bana lɛ amadu tawfik si isɛw turki dasifa aliju kimu da aliju alukumatini bayo gɛlɛ nga si wallahu tabaraka wa ta'ala nihi ya'lamu allahu ma fi qulubihim Abi ondu allahu chimba enkide eh, hedoma allahu chimba enkide hedoma ijima kini ni ayo dun fa arid anhum tudabana le emeju eh, ti yo mate ebi na dola ma cholo gbolo ke pa ma mani wa وكلهم في أنفسهم أنا كلهما ولكن يعني بما قولا بليغا ولكن أرانا inu kọlẹ́gì ara nẹ̀lú ẹ̀ májàkà ṣáyà ní ẹ̀já dání bá ẹ ọ̀là wúyọ mú nẹ̀ ẹ ọ̀là parúkà yọ mú nẹ̀ ọ̀làlẹ́ ga bí ọ̀làlẹ́ ẹ̀mọ́dé poland bẹ̀lẹ́ ẹ̀gà ọ̀kọ̀làgì ara nẹ̀lú ẹ̀lẹ́kún kọlẹ́gì tẹ̀pẹ̀kọ́ wọ́n máa ń tẹ̀lé náà mí rọ̀ وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا ثم لا يجدوا فيه ما قضيت ويسلموا تسليما نعم أولئك لا وما أرسلنا من رسول ونشهدوا كاكوشبا يشهدوا أن أدواه بينهم إلا ليطاع بإذن الله أدونشلوا turukuma ni ki caliboyin ba izini wanda Allah tabaraka wa ta'ala unu shadu ki liyaba iwaju se turu kume talibon shili iwa ko me kuma ye abi kuma tidu kola me kiya in iwaju to yorume turu kuma talibon walau annahum yana li amune ba imaji ka kini izolamu egba kuma chola ma lati an kusahum egba kuma chola ma lati imaji ka kini uka kuma ya karbu nabi sallallahu alaihi wasallama wàlẹ́wò anáhùn ìzọ́lẹ̀mú àǹfúsàhùn ẹni ẹgbà kùmàtọ́lá máa láti máa jẹ́ àkíní kú máa yà máa kẹrẹ̀búwà níbi sọ́lá alùsọ́lá fàstàfàrù lọ́ha kùmàtíni tínà dùbà tó gbọ́jọ́ wàstàfù fara lẹ́hùn rọ̀sùl kúnú ṣe kí àkíní tínà dùbà ń máa bá lẹ́wọ́jọ́dù lọ́ha tẹ̀wọ́ mama karabu ndo allah tabaraka wa ta'ala allahumma mitu ba ma ba imam wa zunul malik shegi da dunga kini shanku ne aduro jota inya karaba nibi kima nibi rutobu lugu aka nibi ala gide usebe na mawu ebu mi chadu atu bojo ko yoki mudu ba min to shega nibi adu ale ti tu bojo to oja le jumulu eh imda ka nibi liko ababi en do lile to ba mu igenu

yele nya kereba n'ime ee esalatu chi ma adụjeru e, adụ ache adụjucheru amakekwa na ebiuche akọ onwe ole ndị ka chibe ke chi na eduba ma ọgwụ ụbọchị ka aka ọjọọ ke duba ya fọlá wọrọ bika ẹni òun ẹbọ gbọ́ pa ọjọ́ òun òun fìdí àwọn gẹ́bọ̀ pọ̀ léhùn rọmọ̀ aláhù akọ̀ inú ẹ̀hẹ̀bọ̀ gọ́ báyé òun kọ̀ sódó ẹ̀yìn láyé òmìnú máa ṣàbàpà máa ṣe ìgbódú máa ká máa ṣàbàpà aṣáàdù allá ìlàhà ìlàláhù wá aṣáàdù allá muhammadu rasulullahi bá láyé òmìnú na má di imani hannu ìṣàbàpà ọ̀gẹ̀ṣà lẹ́mà ṣe dánú bekegba ma ni ke dosili awogbe o jeun ki serola gbade ma ma ki sejara beina yani erola ki wa gbade enemy jide eun ki happen agbade ma lugbo erola ijugbo ne kerola happen agbade ma ma mu sili awon duwo gbewe to egbe le ta kuma de ibo kuma de imani ta ya je amado erola amado osili akuma duwa huhuyi tsojon madi imani no ɗau kili alace sun malaye ji dufi an fusihim harajan min mako gaita na ke ji du ɗau ya akwai na bikin wani sanni mu ma molo ma ma mute kpe kpakushaka akaluku ya nebi ka ogele ngide dagbalita kuma di imani ìgbàkà níbi sọ́láwà ní wẹ̀sọ́làm àdéjú mánú ṣìlẹ̀ abánilẹ́ máa dùn ọgbà níbi ìyà àkàjọ àgbàdé ma àmá ń ka níbi má dọ́mọ́gẹ̀ ní òṣìlẹ̀ dọ́gbà níbi abájẹ́ ti kàkí ní ìdà alkùrán pàyà àdìsí ìlú kàjọ ọlámẹ́ àbẹ̀yàgí ní jẹun kẹrọ ládìní dáṣúmẹ́ ìdà alkùrán pàyà àdìsí ìgbẹ̀nẹ́rù dáàlẹ́ ọlámẹ́ ẹgbà kùmẹ̀ jẹ́ abánilẹ́ta mẹ̀dé ìbò kùmà dìnyẹ máa nìyí ìmáàmùdà jẹ́ni mẹ́ àkíní òun yí ẹ̀dọ̀ nà máa lè tí ní ṣẹ́ngẹ́ ẹ̀bọ̀ alẹ́jí ẹ̀dọ̀ ma báyìí ni alẹ́jí mẹ́sẹ̀ àdìyíma ẹ̀dẹ̀ mẹ́sẹ̀ àdìyíma ìmáàmù máàlì kìkìdẹ́ yìí rahimahullah àbẹ̀ àkíní ìmáàmù hanifa abu hanifa àbẹ̀kí ìmáàmù ahmed bin hanbal àbẹ̀kí ìmáàmù shafi'i rahimahullah obodo abugire amene yi biti biti mace ami ahli sunna wal jamaa amene ujima mace ma de habo kama ba ko ya ne le ma o ma go akinihi ami malik imam ahmad imam shafi'i imam abu hanifa to obodo magide omo katola ma mace malik on shi shokaratu ugbo abu hanifa anúbìlẹ̀ ohun imamu malik imamu shafi ti ṣọ̀kàtọ̀ wéhùn ẹ̀lẹ́kọ́ alámàṣàlmájọ́ ọlọ́mọlẹ̀ imamu shafi ti ṣọ̀kàtọ̀ wéhùn ahmad ti ṣọ̀kàtọ̀ wéhùn àmá ọgbọ́dọ̀ àbúgidẹ ìpàkúṣaká ẹnẹ̀nẹ̀nẹ̀ inú gbókà kì ányáwá tẹ́ ọgbọ́ làwọn mẹ́tọ́kà kìrá ẹnẹ̀nẹ̀ ní kìí ṣe yóò yí kẹ́nẹ́kà kí ẹ̀ẹ́ ọlẹ́tì súnà ń olugo uh, ki awa kele kaa kini sidi kɛ o si kele kaa kini ɛma saka sini biɛ nenu ntɛ bokuma ko na kpakɔrɔ agbadi ma o ma sini wa ko kaa kini ohun sɔ ohun bojɔnɛgɔ ohun si ohun si bojɔnɛgɔ eya sa kɛ ne ke o ma sɔ ebili ya ale kɔn o bɔ duma sabo ya ne bi ma se yi o yi atubo kɔlɛ ne ka duro eju yɛ ne akitɔ ɔ ɔ lakuma kajɔ yi iye nɔgɔ ohun mu da duro mi yi tu logbe yi ede mụ na-eche oge mom dị ya na mụ na-ebiri yutule enwom ya nile du mom da adeneka kuma teneka don sedna abakar sedna umar sedna usman sedna ali wadda ma fakucha ka ali wali ojo ne ami sahabi anibi ma se yi obodu ma lenga wali kuma alukete ega ko bi shibo ya abakar mi shibo yu moro ene mne yani omi shibo yu moro omi shibo yu usmanu ne ka yani omi shibo yu jafaru omi shibo yu aliyu amọ lọ gẹnẹ lẹka ṣe ipa pẹru agbade abokuma ṣẹdamade so òṣèlé adúgùnmẹ́nẹ́ lọ́mọ́ṣèlé amẹ́rúdá bẹ́ akẹrẹ bọ́jú mẹ́mdà bẹ́ akẹrẹ bá níbi ṣeun ka níbi àlẹ́ ọ̀là lẹ́dá mẹ́yẹ́kùnmẹ́ mú gbà mẹ́mí máa nìkú mẹ́má yẹ́kùnmẹ́ gbà ní tọ̀bẹ̀ kú mẹ́ àdíyé máa nìkú ọjọ́ tán òyìnṣẹ́lẹ̀ mú tẹ̀sílẹ̀ mọ́ mẹ́mọ́lọ̀ tẹ̀pẹ́ pàkúṣáká ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فَعَلُوا مَا يوعظون بِهِ لَكَانَ خيرا لهم وَأَشَدَّ تثبيتا تو اللي لغدوي أكيب شدام ودا لرغون ومن المناسب يا شتيفة تركي kamen su dama da halar rago ne ina kuma da ne zubair zubair tun ma a tayin amado iyin bata ni binata so zubair lele orin erola wà gbàdé nǹkan medina ka erola lẹ́jì wà gbàdé mọ́ nẹkẹlẹ lẹ́ òun dédé àbò mà yín bá dẹ̀dá ẹrọ̀lá omi omi ha oyi zubairu onyi de ya ne zubairu onwomile de tagenegelele ya omile divert ate ushenwu abi omile chiko na ate ushenwu yi tagomi acha te ushenwu torí kìí túgbẹ̀ kìí acha te ushe zubairu iya ngọ́cha tí họ ushe zubairu ògbókà gini omi lẹ́jẹ́ ríjì ahùn chéché

òun awọ́ tí ni wọ́n há ní ìgbòmí ìmìtẹ́ àti ni wọ́n claim ṣùgbọ́n ya ní kí náà pa àti ni wọ́n àkóhùn ẹwọ́n nẹ tó àgbà àti wáyé dọ́mọ̀ ẹ̀fà wẹ̀nú mi ẹ̀ẹ́sù rẹ̀ nẹnu mẹ́mdà na dára pa wà nẹ̀mẹ́ tó wẹ́ omi ìdílórí òun ntita di sogba na meki ma sio nen ene gi ya emo emo ku emo ka bote na ite mi gba e pa ngo e pa ni se e ma na de yugo ni ya ya me yo nga tini de un siku eh e ko na gi de un siku na yo nga ye ye tuni ki to nga ru siku ko annabi sallallahu alaihi wasallam ni tẹ̀yí kì bọ̀bọ̀ bá ẹkọ́ náà kí ṣàti gbé wọn lókún kiri ṣe àbẹ̀kírù eyu abánilẹ́ ya eyun ṣùgbọ́n kì í bèèrè ẹ̀ṣọ́ mọ́ máa yíyẹ wẹ́ ọgbọ́dún máa ṣàpàǹgà máa ṣe òwe àwọn kàyọ òwe àwọn kàyẹ ìdìta gbẹ́kẹ̀ẹ́ṣọ́ mọ́ ọmọ tɔjɔ agini go wala fala wara bi kala yominu ama akpɛ kɔkɔ ma jubi ale ma di ima ninu ɛti ni ma ba hata yi haki mu kafi ma ti yira bi dɛ ɛgba kuma ni ki mɛ ɛnke atsɛrɛ la ma ma ma jɔn du ɔgba wɛ tumala yɛ dzidu fi an fi haraja mi ma kɔbɛ yi ta kɛ o keli an ti ki ma na ki jugu kama nɛni wɔyi sɛli mu tɛsili ma ma mɔlɔ tɛ kpɛ kpakutsaka ɛgba ta ma di ima ninu akpani yi ma se lɛ ene ka ne ka yunga ba yetu beke dabi mu yunga o ba biye o ya cha ne be godu mai so je mai hadiza ne bi gba egbo ma kogo ina ne bi kai ola le de fotaka da bukhari de fotaka da tirmidhi de fotaka da abu dauda ibnu majah muslim imam ahmad bayhaqi ibnu khuzaima ibnu adiyi abaki hakim ma ke ego gide akadi leje fenchi shem ka yunga egba ne ba edi e abu ma di ma ne bi báyìí nà ọ̀la níbi ka ẹ̀kọ́ kóhùn ní abẹ́rẹ́ kọ́kọ́ dọ́ọ̀la wọn ẹ̀kọ́ kóhùn kẹsẹ̀ ọ̀hún ẹ̀bọ̀ lẹ̀ lẹ́ka níbà ní abẹ́rẹ́ àkọ́ gbọ́dọ̀ ọ̀la ń papúṣáká ọ̀hún ẹ̀kọ́ dọ́mù tí ó máa mẹ́jùjà kúmẹ́ tí ní kọ́lá mẹ́ ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم tẹ́wọ́n ká ọ́dà àmọ́dà ló máa kúmẹ́ kpọ́lá mẹ́bà kí ní bí yíò yà mẹ́tẹ́ torú

إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجلة وتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم إنه ما الله شجلا مفا olèyìn mẹlẹ ológun mẹlẹ òyìn àgbà fọjọ dẹ o ẹ abùkà wọn yọ kọjọ kí ìdòlẹyìn lẹba ayẹtọ mi kẹ mọ o mẹ àkénihi ọlà mẹmẹ pàtàkì ìdòlẹyìn ìbàrún mẹ abà kọlà lèkè ẹnìhìn òyà mẹjà ẹlẹ mẹsìn ní ìjà mẹsìn ní nẹwọn yọlá mẹ ẹnẹkì yẹ kú ẹnẹkì yẹ yẹwù yìí gbẹ́dẹ̀gẹ́ ìyàgbó ẹgbàdú ọmọdúnkùnmẹ́ ìjì àkàdé ọjọ́ àkítọ̀ òjà kí yàn mẹ́bẹ̀ fọ́jọ́ múlùbá mi tẹ́nẹ́kì kú tẹ́nẹ́kì dé yíò lẹ́yìn mẹ́lẹ́ ọjọ́ múlùbá mẹ́bẹ̀ ọyá kò mẹ́ta náà òjàmá ìhìn ìmúta ayéyọ wẹ́ ọdún yéjì wọn láì akọlá káṣí lè yàgé ilé náà làgì títí wọ́n làgì bí wọ́n yíta káyé jà ní mẹ́jà báyìí mẹ́ tọmọsáyà ni mẹ́má a ní ọyọ́ àdọ́gbà mẹ́rin torí záàlì kún káìrù lọ́kùn ní dẹ̀bàrí èkó ilẹ̀ òye ìjà lẹ́hùn yóò mẹ́tò lè gbọ́jọ́ àbáyẹ yóò báyìí ni ọgẹ́dẹ̀ lẹ́hùn ohun ìyìn ohun àjà agbójú mọ́mí ẹ̀dẹ̀ ọdá akẹ́nà o náà lu dẹ́wọ́n gẹ́jú ẹ̀dẹ̀gbẹ̀kún ìyá ṣòkùnkà fún ní kánà lẹ́yìn wọ́n jẹjẹ àtọ́yẹ ẹ̀hùn jíjẹ tí wọ́n kóhùn ní ẹ̀kí ni e, lu ọla ìgbìlẹ̀gbẹ̀ àtùmá èèrò máyìnì òbí ànẹ̀bá táhùmà mọ́ ẹ̀tùbìdà àbùmọ́má a máa mẹ́tùbìdà àbùmọ́má musa ẹni mẹ́jà kí tákẹ́nẹ́ka ọ̀pọ̀rọ̀ ọ̀pọ̀ kì rọ́bà ẹni dúkì jẹ́ mú imú ìṣèké ọ̀pọ̀ àwọn ẹ̀mú ẹni lẹ́yìn òun mẹ́lẹ́kẹ̀rẹ̀ ọ̀pọ̀ yìí wọn dúkì lé òun mùsùlùmí náà ọgbẹ́lẹ́wùn yà tẹ́tùbìtẹ́ ẹni ọ̀ẹ́lẹ̀lẹ̀ ìṣàkàtúwẹ́lẹ́ tó ọ̀rẹ̀ mú gbẹ́lẹ́ dúkù ẹ̀lẹ́kìnì gbọmọdé lẹ́nu ọ̀mẹ́lẹ́kìtúwẹ́lẹ́ ọgbẹ́lẹ́wùn yà tẹ́ asọgbọ ẹkpa kékeré ẹkpa ma dza akpa nẹwọn yọlama nẹwọn yọlama ẹgba kuma dẹ tubi kuma tẹ yẹ ba òkú amúnẹ kìjà nẹjọ máwọn nàlọ kàwé màwọlama akpa ya nẹjọ taki musa yẹ ni báyìí tó musa ayọ ẹgbẹ máa lẹkú yọmọ yẹ ni kòtà bá alẹ ọyọ nìkan bá wọn mẹ ìbẹ ìkùmà kú ya nẹ yọ àbí lẹ́mọ̀jú àgíní ẹ̀hẹ́n dáàmà amẹ́ríkà mẹ́ alélú ìwà amẹ́kùnmẹ́ tíṣẹ̀ tẹ̀ pàrọ̀ omukùnà ìdá amẹ́kùnmẹ́ ra rẹ̀ ń jálẹ̀ àmì alúrẹ̀ tìdábánilẹ́ ọ̀yìn nẹ̀lẹ́kùn fìlẹ̀ àyàtì àjẹkólẹ̀ lámìsà ẹ̀yìn mẹ́tù ọ̀gáàmà àdútọ́gbìmẹ̀ sí àgíní tákùnmẹ́ kúbà ọ̀kọ̀lá lámìsà sà òṣùkọ̀lẹ́ mẹ́kàmẹ́ anákàáyé gbùdú kàmúnẹ̀ ìjọ kàmẹ́ ọmọ lámìsà sàkàmẹ́kà yíyà ṣe yí ogun àmẹ́kùnkùn nẹ̀dá mẹ́ lámìsà sà lámìsà sà mẹ́kí ni rọ̀lá lóró sálẹ̀ ama lami sasa oyo ti akini edo otuan acha mene idede amene iwakara ro mokuno ire ene wanga ti memeru anu so ama ama joko ne dama lami sasa lami sasa umidi bu mara ro mokuno eh iwa ile dama lemi wakolo mi gero ogala majara majaja igilalale ọ ama ngojo na nwa yelu kola kama kataki akile kitakwale maeni abodu abule kwa kuchakaba wallahi nene dihu magi bobonu lam sasa madeka tak maku mani kitu nyiha mune mamuda mene wa mene rejected rejected jiba tama na biaka rebojo ingini abanyu aljerumo kola lebi muda atinyo eniko eni amaja do aljerumo jawe na baje yi mamuda atinyo malu o ma che yi aya bismillah láàmìsáàsá láàmìsáàsá aramani láàmìsáàsá láàmìsáàsá unge bó maru ṣàdúwá gini yóò ṣe láàmìsáàsá kì ṣàdúwá gbogbo ẹgbó àdúwá gẹ́nà gidi àbúbùlẹ̀ fún màjá ṣàdúwá yìí màjá ṣàdúwá màjá kàí rẹ̀ láàmìsáàsá lẹ́wọ̀n màá náà kàí nìbẹ̀bọ̀ abẹ́bọ̀ màá dúmọ́ màá yá kọtá lọ́gbọ́nù jẹ́ mọ́ omidi ìgbókù mara rọ mú kúnọ ọ̀gá ìdí ẹni lọ́yọ́ mú mọ́mí mẹ́ tó dáálẹ̀ ní ọjọ́ yìí mi ẹ̀hùn kún náà kọ́tà gbọ́nà ìyàwó rẹ̀ ìṣàdùn àwọn ẹ̀tẹ́ nìkẹ́ jẹ́ ká máa ma kàdùn àwọn ẹni ee rabana rabana dúkẹ́ gbóyè kúrò àdàdù adọ́mù ohun raba ẹlẹ́gbóyè lẹ́dù wọ́lá ilẹ̀ asmáàlù ní aramani arahim alimalik alikubusa salam ẹlẹ́gbóyè lẹ́dù àdùwàtí lámìtà ukadomo eh, oladu ogene lele tiho suratul eh, suratul ọjọọ oja kini wa idlam ya tadubihi fasayaquluna hadha ifkun qadi oja kini gamene pabe oyele ki aba mama ni ke tona kuma na kuma yakamu anabi mama

bẹ́ẹ̀ nǹkan ẹ̀ka ayọ̀ ọ̀lẹ́mí gbélé ọ̀lẹ́mí gbélé tí lẹ́kọ̀ọ́ àdùn àbájẹ́ ẹ̀mdà ẹ̀ka abúkù jáde ibi rúmọ̀ ẹ̀jẹ̀ rúmọ̀ ni àti ẹ̀lọ àwọ̀ ọjọ́ tí a bù mà ohun ẹ̀lá ẹ̀lọ àwọ̀ ọjọ́ dà á bù ohun ẹ̀lá ẹ̀lọ àwọ̀ ọjọ́ eh abaki ni lami sasa ya ojo yogi migani kwa ba ije should be ignorance ba o gai je nan ki eh imam imam imam yuje mun eh o gado o gai ti amu nei so about chenko an du kwano kulu ya me ko no du kware iwa ya ki ma he hukumo gugu hukumi ya be huku kene oyo mo ahwele da abu mame kunga chadwa ga mune me chati kun me kar takwa takwa tuba bu ma chadwa kuma chadwa mun una dwa ki ajin unga bukata kuma chadwa mun eji ni chadwa lewe ga ba mal jenle ma kwa ngola mali amal jene bi na ma aja ngola ma ide pe ma jama ni biwa ma jama ni kache e gba wa jama mi ludu ma kuti yona wala ni marataji ma ya chule haji dama dabida bia ma chede ka jubeta amal jenu de wọ́n yà kẹ́dọ̀ kọ́ ma gbà fọ́ ọmọdé máa mtí ìbúta a máa lìyẹnú dẹ́ ọbàtá ọlá dú máa dùn àmù nẹ́yí mẹ́gẹ́ kù máa ṣàhímú àmáyẹ́mù máa jẹ́ alálẹ́yí mẹ́gẹ́ kàmá lìyẹnú á ṣe máa máa lẹ́lẹ́lẹ́ máa ń bì kọ́nà àbínú àmì ìfarú ìmọ̀gbẹ́ni máa mú tùtù ṣíyútọ́ ni máa mú ṣíyútọ́ ọbàtá ilẹ̀ àmà lìyẹnú tó bá àmù nẹ́yí ó yẹ abuda bana kinihi aduhadamu ba aya ya aduji mu ya gini walau annaka tabna alaihim an qutulu anfusakum shauka kama kuma kola ma ba yoyi amma me me chini kola me ta kuma ma do ma do ma do lehi ba mu me awi khruju min diyarikum amma kuma du be yo jamete ma fa'aluhu illa qalilun minhum ma ja chini be ko gwe huma alkaji yo masala ti jo ba yoyi taki ọwọ́ kà mọ́ náà kọ́ yẹ ọ̀là kàá mà mẹ́ta wà kí tó ọyọ́ ọ̀là kà mí mẹ́ ọ̀là kọjọ́ kà mí ha ṣe àkíní ọgbọ́dún àkàjọ pàkó ṣaka ẹlẹ́dún fẹ́ mi ànulé ìjọ ọ̀là pàkó ọyọ́ àti ní kí wà á gbẹ̀tùrú ká fẹ́ dábẹ́ni kí ní ìyìn ni kí ọjọ́ kàwọn ẹni máa fà àlò má yẹ yùyà lẹ́nu ilá kọlílù mínú gbẹ̀kọ́ ọgbẹ́ àmúnẹ̀ ọgbẹ́ ohun abẹ́kùnmà dí mánu máa tọ̀ tó ń kẹ́ tọ́ yẹ́ kọlà lẹ́yìn bá ṣàkàṣà ṣọ́gbà máa gúbì máa bá bífọ́ tákẹ́ máa bá máa kẹ́kẹ́ nẹ́nà yà lù kẹ́kẹ́ ní máa dúlù bí ìyà lè ṣe ha ẹmà méjì dídà máa mólí dú pàṣẹ ní anike yan ogo ilugu gugu da ominike gwene dunu maki ni machi tuba la ba beke gba ka ne chubi ake ne ka na yu ati gile egbele ta ke akedo olun ya chini gugu mene duku mai ogo aku ma ne kechen ma ma di imani makai pamda boda gide du ma ye manike libo wazi ati ta gbo me ti to nga gbo funu so gba gbele egba gbele gbele gbele so gele ka mo na ka ni amune ama tita gbo ajime gbe kame akali aje gbe kame akalo nugba kame akala kita kame da gba yeta le gala egbalen ma gbo aji ko ojo si egbalen agbo aji ko wi ama on gide wa aji la do ma ti sokolo allah yani walau annahum fa'alu ma yu'azuna bi ma shakini alu kamuna agbo aji kim do gele ma du sokolo ma le boba ka wallahi le kana khairan lahum imanan hirin abu ne tabale ima na alheri nga mune tabali lada ka do yani hayala sala hayala bela e o mado ki bela yi ara ki bela me siba eda munu me ni hayala bela me dawo ki me siba me dawo ki hayi e o kuma ki lada ki kan mune chikaki hayala fala fa fala me dawo ki go yile tàbí máa mo yóò yẹun kùmákà ní kìkì ògbọ́kọ́ ala mọ́ni ìyá kọ̀ṣẹ́ sákì adọ̀wọ̀ lẹ́nu yẹni háyà lálẹ́ bẹ̀lá mẹ́dá òkè mẹ́síbà òkè háì ẹ àgábà mọ̀nẹ̀ ládé àṣùdọ̀ háì lẹ́ àdúmà ẹ̀ká mà náà mẹ́sàlájì lẹ́gà bá rọ̀ kó ti lẹ́ dú dáka mẹ́ mẹ́ enga dini ma tini ni yeni mama mema mema tini ni kume chikolo bai wazi kuma chime ba kume je kume rayubi ya elele ya participate ge machu bi ela kwado ge awon omo ge machu bi ela kwado ge ni christmas ma ama kwado ko ke ke jo pe ma pe ki disto ma ma ko kuma ẹgbọn wọ́n yà masalasi jẹ kọ́ ọ̀nà kẹlẹ́ olóbìnrin amúnẹ̀ yà tsọ̀wọ̀ kùránì amúnẹ̀ tìyẹ́ yà yọ ma yà gba ìgbàdú kẹlú ma má kọ̀la sẹ́dẹ̀ka ma kọ́ma tẹ́lẹ̀ sẹ́dẹ̀ka ẹni èdè jẹ̀ka do ẹni èdè yìí yẹ do ẹni èdè jẹ̀ka bẹ́ẹ̀ lodo before you know me ten thousand naira li ọjọ́ akitsa alẹ́ mẹ jẹ́ fún mi tó kọ́lẹ́ ńà dín mẹ́ba lẹ́ka nà mɛ maa ŋo mi didi mi kɛ ɛn tu ko mu ne kuma maa ne da a bɛ kita kama. وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم ولهديناهم صراطا مستقيما يعني وإذا amune maje to ko amaje obodu apa ko saka kajo yi kaje ka le bodo ojo onale ogwa bi emka ka dojoka adojoka send message ka ojo whatsapp ami kontiri ki yuja ne dunia e pa kushaka kubo kumali ba kubo kumali ba dini tuli chibo kumachi wazi tuli nu kubo kumali bu kwa dini tuli madigi kwa digi kwa enye eji eta ela ami kontiri kewa kamunda ali ba dini kichal ko jokai eh? unga mababa kidomo ali botuli manana manana wallahi oji ni gbogbo ma le ba di ntule sana mi ni ama ba pe duke domo ba akpaye akpaye original ma se yi akpaye original because oji le fi ogere leba otakada mmanu moto ala le egbugi moto ma ba textbook otakada adi ni gibi moto ma ma adu no ma agbata kuma le koko ma chadi ni ko yi ohun ẹ̀ka bódó ó nẹ̀gbọ́ ọ̀rọ̀ ka gbágbá abdul kìlẹ̀ jíjẹ ṣọ́ọ̀ṣì yẹn wá yóò tó dẹ̀ ọ̀tàkàdá akóyọ àgbáyé ìyà yẹ àbàpà lẹ́bà ìyà kí ni ọmọ ọkọ̀ tẹ́rin mẹ́sàlájí mátọ̀kọ́ wọn lẹ́bù ìwọ̀rọ̀ òye màmọ́ bá àmà ń dábàá bá àmà ní dábàá yìí ni ó ké màkàmà ní dákà tó máa kó dùkú yìí màṣínì lọ ní ṣàdé nítorí máa gẹ̀ sí alẹ́ mẹ́ màdéke wálùkà wálùkà wálùkà ẹ àmì kọ́ńtìrì kì á lè bá díì nìtùlẹ̀ bá saudi amadu tí nọmbà 31 nìyí wàláhì ọgọ́lẹ̀ ìdẹ́ saudiya oh àmì nẹ́dàlàndì eh àmì nẹ́dàlàndì kìí sí kọ́ntìrì yá àmàkàfìrí switzerlandi bá àmì kọ́ntìrì ilẹ̀ wọn wá dọ̀gbá ní saudiya rá ma bàpá bí kùmà dọ́mọ bá gani kìí sí ní ìṣẹ́wàlàdì ní ìṣẹ́wà máa yẹ ìṣàkàṣọ yẹ ká màádùn máa kọ́ máa yẹ kó máa kọ́ máa dì afghanistan wá dọ̀gbá ní saudiya because oga afghanistan dẹ lifestyle yìí magaba di islam ṣe hundred percent ma ṣe àpapà yìí ẹ̀lúgbó saudi àti nọmba thirty one ohun wáta sàmì arab ti bọ̀ bọ̀bá ọ̀nà jíjì híọ́ ọdúnmáyọ yìí alùpùpù ma ṣe investigation ma rank àmì kọ́ńtìrì arab ma lè bá

tokene lengi de wala ma ma ma ma ci research gi day o ma do ruyi kaki ni mu de le boba ni boku waji alu le nyo nyo e ga ba mu le nyo ma le bo akoka yo je biti nga maji macha kana bi gaskiya ma me gaskiya amma rayuwa ma ce rida ben kuma boy de Allah tabaraka wa ta'ala in ma ta ka mu ne kije kal ko yo de gaskiya ti de ma kuma li kuma je kuma halli bo ganele ubo yayi ne gbawere ne gayori aka ce ikeri da ba kalibi a kuma shayarite goku aka haji ikeri da ba kalibi a kuma juhute busuna aka ce ikeri da ba kalibi a kuma shinate gowa aka ce ikeri da ba kalibi a kuma shote gizaka aka haji ikeri da bote amemi wadu early akinihi 70% 80% ikeri da ba kalibi ne ate o ne liku abajo kuma du ja yi ma ni hi amegwole le mi gede ama pakola yi amegwole le ne amegwata no aka bugu yi me ka edonko akpama mejele eyi akpama ba se ebo bo buyo kanam eh, eh, da nukulu ìgbà bẹ́lẹ̀ àdẹ́ mo máa ju akọ̀lá lábá yọ báyẹ̀ àmẹ́mọ́kúdá ó yẹ lẹ́nà mẹ́ àwọlẹ̀ rẹ̀ ọmọ máa lè kú máa mẹ́ domi tọ́lẹ̀ lẹ́nu àmẹ́mọ́kúdá àwọlẹ̀ rẹ̀ ọgbọ́dá mi gẹ́gẹ́ kí àdé ọ̀dọ̀ ọjọ́ ma títà tí wá zẹ́gẹ́dẹ́ ṣàkàṣì gbọ́n na gbọ́tọ́ na bá àlàádà òṣèkú yìí àìní engele di hede ojo akini aje macha kaje kale baba la atainahu min laduna ajran azima olada ko kama dumume kama dumuma kubwa ba olada wuji giti giti ni olada ma du kama na multiply owo owo owo iya ngume ngama na olada iya ngume but wazi le ko me tunu tane obone kitu azi nini wala taka mangoma mone kuwa mama kunyono kwa amomame amajume ogboduma kuchaka utona mache tijugede ngumene le mato gingini ajo gimesiba kaja aya aya, aya kesi challenges generation kida abayo ene duki noma igigete ada generation kada ba ehun ene duki noma igigete ada weke chata eya chakala ngo me ko aja aleju nkibojo ohun da ngo ma chakala ko ngo mkango tilo yewe upa makebo tikimu ojo <laughs> me ko me ohun makoye nge kokodani oyi na agbọgbalụ oyi ekome ido e, oyi mẹ ayi oyi ekotanu gbogbo e, oyi ka degede bẹbọ kó yá abẹlẹ gẹ bẹtùmọ agbọgba lábẹlẹ púpọ kámẹta ẹlẹ ìhun yẹ oyi ekotanu ẹni kì í òtílà kẹmọkọ dún kí ló ti gbogbo ala gbogbo ala iye máa mú yí nǹkan tí kí àtẹwọn kó alùpùpù dẹ́gì pé mi eléyìí ló ní àkàlùtì ìwé ìdẹ gbogbo àbájọ yìí ìmáṣà àbúkọ yóò ṣàtẹkùn máa gẹ̀ nípa àmọ́ ní kàkà ní àjọkù yọba ẹnẹkì àwúyí kẹtẹ́ ìnà kíní wáàzì kẹ nàbá náà ìṣe ẹ̀hùn mọ́ òun ẹ̀mú náà bẹ́bọ̀ dí twitter bẹ́bọ̀ dí instagram bẹ́bọ̀ dí uh, whatsapp bẹ́bọ̀ dí facebook bẹ́bọ̀ dí togo bẹ́lẹ̀mẹ́lẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀dẹ́kù máa yè mí jẹ́ mí máa yọ twitter máa dẹ̀ twitter ànumọ́ ọ̀nà ìyà ànumọ́ bẹ́bọ̀ dí facebook àti ànumọ́ bẹ́bọ̀ dí whatsapp ànumọ́ bẹ́bọ̀ dí instagram ànumọ́ ẹgbàgbàmọ́ yanki ya haku na ba mere hatta ma amutu ya baba ma niki juku waji jale ba wuta buta kuma ya magu ku maga kul maga kul duru ka naka ibe naka dubu ma umunga umunga lo Allah me magu waji durki a su kolongu la hadinahum sirata mustaqima obodu me kwa kuchaka ono kwa me majo yi ihaya ma dunia ge ami challenge meja ali wodu muni atakola ngoma abayo ga ajungi lile kimano kimane ngani kai mo mo mi yi kutu awo yi tunya jo yi tunya jo o yara ga gole o ngungu na gere o ma yale bola na le o ngungu na gere ku ge ole ni aba me ma du life ona eh e chu jing life ye gu yale life analog ka me digital age ga ba da digitalized age ga ma de ogele nya do digitalized age ga ba aja ba yo we ga to wuyo e anyo ki wazi ka ji lo yele mala usman tauhid ya ko la uji information technology pa iza me ka de nga ba je ya ji usman tauhid ya ki wazi ya ko la ni we to wuyo abayo e ba ma ta kini ki balu ke o yanwo ta ti ko kile ge ni ba we wu ba mo te gini ka me a ti wa ya wa yo ka me akola ba yo e ba we gbo je amẹ́kọ̀làkọ̀là mẹ́ àti download amẹ́kọ̀làkọ̀là mẹ́ àti upload amẹ́kọ̀làkọ̀là mẹ́ àti recharge amẹ́kọ̀làkọ̀là mẹ́ àti disk mẹ́ àti megabyte mẹ́ àti kilobyte ẹni lẹ́rú kà mẹ́yà kà ẹbá wọ́n jà kà náà gbé ní owó ẹmú yẹn kà náà kà lẹ́yìn because ẹgbà kí ni rídà ẹgbà rídà lẹ tẹ́hún kà mẹ́ bóògùjó mẹ́jẹ́ kù mẹ́ lè kọ́dọ̀ ọjọ́ kù mẹ́ lè bá níbi ọjọ́ àkàmọ̀tọ̀ lókè ayakọ́lá mẹ́ wọ̀lẹ́ àdéyìnáhùn bìrọ̀tà mùsùlùmí ọkwa ihe omemele onwe aka mele na kigi dume ma chanyome ma bụji ma mume ma chọwọ nwoke ka ọma eginye achọ ọta ya bikwara bikwara ali aba ma eji egwu ma bọrọ ọjọọ ọjọọ ya amụma mekpa ma jume ihe ma chili ya ehe wee ma bọ onwe ya chite ọjọọ kiji nwa abanele ma amfani wazi ili bọ ọmọ ọjọọ kan wale in wala hadinahum sirata mustaqima aya kidogbawo ha wa illaha ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين فأولئك أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن وحسن أولئك رفيقا الله ومن يطيع الله والرسول أنا دو kí a lè bọ́jú aláhù kí a wọ́n lè bọ́rú ṣe wà níbi muhammadu sallallahu alaihi wasallam máa ní hí sallallahu alaihi wasallam maka gidanmọ́ òbí ka níbi kú ibá onugunugun ẹgbà dúkìjà kan náà kọ̀rọ̀ ọjọ́ náà mọ̀ náà ti wá àzì náà mọ̀ lẹ́bàá òun ni ní gidi dúdá níbi ní àníkẹ́ kóòtù hadith bàrá hadith ojú nù ụmụ tenu na akini atụli gbadu ge nwa ya akini fi ụkọla ka nebicha ka nwa nebicha ngeji aba nebicha kaba na ma ọnụ gụnụ adịzi ọgwọ ka bebụ ana aja hụ ana ka nwa yi echa aja ka nwa nụ ya nwere gị ya na gaskiya gbadu kwụ a nebi ba ọla na aka ohiri so na nebi ọla ka nebi ka ma exactly nwe na kaba so chere so ibi aka ya because ona kunge mujima ni bi ba nge mujima tanga ba le al kunga valwa ni bi edo nge valu yinga ba le e anene du ke do dunia yi kolele ru nge juda ba ni bi kujima ile anana yi mu da ka orai kunge ne ya ka ele mo ya kini e nge da e me ko mora gba ke mu ni bi ka ni dunia ile ru nge juda tó ń fẹ́ lọ níbi tàbálẹ̀ rà níbi má dùn ní àgbàrí fẹ́ má ṣe àkà níbi ẹkú in àmà ẹ̀bọ̀ àmà yẹyẹ àká níbi àkẹ́kù abẹ́mdà lèkú ibá kẹ́ confam kàkẹ́ lèkú àmì àdọ́ọ̀ṣù kẹ́ má pa nìgẹ̀ ní bàbá ká ogun kúlù náà sí za ẹ̀pẹ̀sẹ̀ mọ́ kọjú ẹ̀ka ibà gẹ̀ẹ́sì àngẹ̀ tí ó ṣoṣi tákà má àmà ẹ̀bọ̀ ní kejì aka ologbolu ologbolu nwata n'ebili daa tụrụ ala onye wee leba n'ebi warrasul kwe ngo libonu shen we libon kwe leba n'ebi fo wulaika alaihim ma anya de kwe sura ma manya ameno kpokpa ami sidiki na shabeku ameno kete ajigogo de ama kedo nu ya ajigogo kedo na ajigogo ene ko jo ejumo minuli on ne kete kedo na ajigogo zame ne gidi ayi woni zame ne wa ama kedo na ajigogo ba ma nga kino mamda ade maliki de ẹgbàzámi náà níbi sọ́lá sọ́lá ma ẹni kìí

ami sidiki na macha tilini e utita ko yo kaba itaka matili boda ko yodo an oda du ko yodo abudu ki wuji kade ikama yun udo yo tena ani sallallahu alaihi wasallam wakare bo tena abakari e wakare bo wakare bo ni ojo ka kini omiku e kamu odui ogbo nga ngo alu denga ngo no li ngo ijo miku ate na bala dam ama aye aye no ojo akini omiku e kamu ngo alu yeto

ima chene gidi ima e, na jigogoro na ya onye na ọjọ aka alụ ya akwa na chine nwewa alụ ichi omimi atiri na ugbo na alụ denwa anọ na ilu weni ki na alụ okwomi gị wawo na abakọtọ na ini na ogele e, ame afrịka mkpeni ni ka abadumachate ini na ogele ma aka nyụta uwe uwe kwa na kwa na ya arịjimeta maka ji arịjimeta maka elu ana ebi moji daa ihe na eyo ya alị ama uh, jerusalem betul makdis yóò ŋẹrù tọ́mọ òdu abúŋẹ wọn mọ abúŋẹ kò yí kó mọ táwọn ŋẹrù tí òjálè táwọn ŋẹrù àfihàn òjálè táwọn ŋẹrù yíya sẹ́ni abáka dúgbò kì í akọ̀ làgẹ́dẹ́ yìí ọgbọ́dọ̀ àmúnẹ̀ kpákújá ká máa ní ọ̀làgẹ́dẹ́ yẹ explain explain alam tasma ma alam tasma ma yaqulu sahibuk ola kun ono ya kai we obo me yungelu ti amado betel mekri sudu ona yunge ku mi melu uru uru le onge ulere ali onge odule le piti lo ti o ya le kebi imuji dada bi o me duguri takira won le re ku me duguri wa yo le ó ní ọ̀nà ọ̀gẹ́lẹ́ kàbá yẹ kí jẹ́ lẹ́gbà fún rẹ̀ ìdàdùgbọ́gbẹ́ ọ̀làlẹ̀ oge mai umumai abu kama ara mai ni akan yi mai duk rudu shaka shi ka ne kun yau ne rudu ne muda biya a ba ba amma ne ba ta anibi on yi mai abdul mukdis rudu mo jo ngam da biya maulai kan sayyidina bakaroji imani yo ajigo ko cha do pa bi yani in kana muhammadan kola hakeza sokari sadaka eni muda nebi ko gele le ka fun e yo mala udu unwe o ya le ke bi udu we do ya ba do ala ki kalo gele ni unwe wa o ma ka ngun dan e gbo ma gboro mi ta ko wa ni ga je ko gele ni ami sidiki na de amma di imana ji gugu Allah tabaraka wa ta'ala ni abule ma dekun ya mi sidiki amadi imba na jigogo wa shuhada manyu ami shuhada ame abu makuku efe yoro wa salihi manya abu kuma chame ne efe ukole yin kuma chi òṣòrí ìzámẹ̀lé àkàjọ abáyọ̀ àbí ọgẹ́lẹ́bí hẹ́ àyọ̀yọ̀ àjọjánu ya yọ̀yọ̀ àmẹ́lẹ́yọ̀ olùjọjánu ọjọ́ ẹ̀mí yọ̀yọ̀ bugu ma muda kpamba ko wu abula kete ma duma so hada ke mai bugu ma ku kwefe to ubilege yani wa hasuna ulaika rafiqa amene umola bele ba inyo olulu tabale wedu ki muda be gide o ma nya do ku ku nya ma to amene umole ele ma yo ma yo tabale tabale aisha radiyallahu ta'ala anha hadithu ki kubu urwa

وكان في شكواه التي قبض فيها اوغاكا نبي شيبا اوغاك تلاكي شي تاكي لي اوغالك دا جاكا ربوجو اوغالي با مايني ما غومي اوغالي يو ìṣẹ̀lì ìwọ̀ ìwọ̀gálẹ̀ yẹ̀rọ̀ ajá ẹni ìwọ̀kì ilé ẹ̀gbàlẹ́bà òun yẹ́ dé tí òun gbọ́kà nídìí ẹ̀ náà kàkí ni

ẹ̀wùdá annahu khayyara annahu kuyira ẹ̀wù méjì ma ku yọ rẹ̀ torí kíkó kàkìdù rẹ̀ ìbọn yára ẹ̀dẹ́ òun ma ẹ̀jẹ́ kẹ́gbẹ́ àbòdù ní àìmílẹ̀ àbẹ̀àkínlẹ̀ ẹ̀dẹ́ ìbúkọ̀ yọ sùrà wọn máa fẹ́ àmà níbi àmẹ́lẹ̀ fẹ́ bó ma kúkú yọ lọ àmà kẹ́rọ̀ ló àníbi òjẹ́ kó dé ìbú ọmọ àtùrà wọn ma a lẹ́kùn ká ìṣá gbọ́kọ́lá níbi ìmàkúrọ̀ yọ náà níbi múlẹ̀ ebi mailihi hadisi gironu yani wa hada ma'ana qawluhu sallallahu alaihi wasallam fil hadith al-akhar hadith mun maina nabi ya shado yani allahumma yani o ojo ar-rafiq al-a'la amene umola bi atate na tinu kude human kola gide de ko talaka nabi ka allahumma ar-rafiq al-a'la o ojo nabi abi kuma chamene umola bi atate ibinu na tinu kude human

ihun ẹbọ̀ tí kíkẹ́ akọ́ mm. ọjọ́ ẹ̀kọ́ ọgbẹ́ ìrìnàrùn wọn kàdánì dákíyà dàṣí ìyọ́n mm. gìdé òun kúrò bí pẹ́lẹ̀ ànábí ẹ̀yẹ bí ẹ̀yẹ dákídábà tí ìmòrì alẹ̀ ọ̀nà akọ yọwọ́ ọdún yẹ ká ẹbọ̀ tí kíkẹ́ ìhun akọ́ oyè ẹrù ọdún oyè ìhun akọ́ ìdè ẹ̀dẹ́gbọ́ àkàrẹ́ yòówù abóhùyò ọ̀lẹ́lẹ̀ wa ọ̀tàkàdà abóhùyò ìdí ọ̀tàkàdà abó sílùmù ní adé ọ̀tàkàdà buhari àbóhùyò àmàlọ̀lẹ́lẹ̀ àmà gbọ́là àmẹ́lá àmà gbọ́là àmẹ́lá kọ́là ẹ̀lúkún tó àdìsì kí wọ́n rọnú àwọn ìdílé ààrẹ torí àdìsì ni alaka pàí na. وقال كاكا كده ابن جرير حدثنا ابن حمير حدثنا يعقوب عن كمي عن جعفر عن أبي المغيرة عن سعيد بن جبير قال جاء رجل من الأنصار إلى رسول الله صلى الله عليه وسلم وانا كلابو مدينة كواكربا نبي وهو محزون ادون شفابيجون لو فقال له النبي صلى الله عليه وسلم فالنبي صلى الله عليه وسلم إنه يا فلان وين اباني ومن اباني مالي اراك محزونا وليغا كلي ادوشه فابيه يا ودو لا في انجي

mali ni re ole sinu ala ni mi ma ma yo e ni te ne ba ija ka juwe atula ka ba iya gini ula ke na ti ole yije ke rada ya du da menu mu ne turu kuma yola ya ola ya ya le gudu am da wona ligi e yulo wo nu go ji elu ma cha ba pa cha ba le ni e ide ole de ka ko ju ba ne sallallahu alaihi wasallam e walu annahum fa'alu ma yu'azuna likan khayran lahum aje ka le bu aje ka ka boy e ba ya yo mu atabali lóòrò abẹ́ ilẹ̀ yẹjú ló àníbi ẹ̀ láti àrẹ léyé lóò yẹni oníṣọ́jọ́ takirtu fihi ya nàbí allah ṣe'un takirtu fihi ẹn ka wà líbi ọ̀la ka wà líbi rẹ̀ àníbi ẹ̀tọ̀ máa hùwà ẹ̀hùn rọmọ ike kọlá yẹni náhùn dàgùdú àlẹ́ka orúdúrúdú àtàkpà kẹrẹ̀bù àníbi wọ́n lẹ̀ rúhù ẹ̀gbà ní àwọ̀ kẹrẹ̀bù àníbi nàndúrù ìlàwọ̀ jẹ̀híkà akíjúrẹ́ yẹjú ẹ̀ àwọ̀ àgọ̀ ẹ̀dọ̀ abọ́ wọ́n lù jáàlì túkà akó ẹ̀dọ̀ abọ́ wọ̀gọ́dàn ka tọ́jọ́ka ìdẹ́pẹ́ túrùfà ma máa nẹ̀bì yìí ọjọ́ ọ̀nà àbáyọ ma mú ẹ̀dá agwú ọgbà ma níbi ránkì àtàtẹ́ high table gbà àmà ma mụọ ẹ̀dá agwọ mọ́lẹ̀ ma mú ẹ̀dá agwọ mọ́ fọ̀lá ka mameru mameru we high table ah de ki mameru go ege so wallahi en ku wali be unke do mi apa be ki jumi ke ke bu yo do ma gba wa nabi bayani nabi go go go ba falam yarud e falam yarud alayhi nabi sallallahu alaihi wasallam shay'an anabi do hidun ni akabu bu ngene gede ni ngun ga nabi ko gwa pa ku shi di ala gele gele ka gele ya do shi o hayo do na ba yo man mi da ku ya ma nabi atate abi mi gede ma shaka ya aljana ma ngolu min amayoga noga no mia watate taki yumia yanko wa no ma ma malik ma de gudu min fa atahu jibril ma joga na mala ku jibril ko wa man yuti illaha war yẹn nana dúkìá lè bọ́jọ́ ẹna dúkìá lè bá níbi tó wù láyé kama alìsín àná àmàláhù aléhìn mi nàbì yìí àbọ̀ gẹ́nẹlẹ́ ọjọ́ anya kó má dàmá tí gbé ba dàmá yà má níbi ọjọ́ ránkì àti àti yi tí màá máa yọ yìí yìí na àmà níbi ọjọ́ adọ́mọ wọ̀sídìkì na àmà dọ̀kẹ̀ṣẹ́ àjùgbogbo adọ́mọ wọ̀ṣúhàdá àbókùnmáfó okòwò màá wọ̀sọ́ọ̀lì yìí na àmà bàkọ̀ ayé jámẹ̀ ní màá wọ́n dé hùmọ̀ mọ́lẹ̀ o me dama yo lame yo me ja gi yo la me ja ya ju dama ojo elle ci wama wa hasuna ulaika rafiqa ka ene mola abu gide igbe na bayan ne rere leba fa ba nabi sallallahu alaihi wasallam fa on ne pega ene ki we mi ki no e, e de me ya do mo ada abẹ́kúnmẹ́ yá kà ń wà kí ni ọ̀là kọjọ́dọ̀ rẹ̀ tó yẹ kí ẹ̀dọ̀ fún ọkọ̀ abẹ́gẹ̀ tó ṣe nàmì hadith kùmà kọ́wá ọ̀gẹ́nẹ̀lẹ́ ọ̀gẹ́nẹ̀lẹ́ ọ̀gẹ́nẹ̀lẹ́ ọ̀gẹ́nẹ̀lẹ́ kùmà náà kọ́la ma àmá mẹ́sì yìí kìtì máa pàṣẹ tó anìkẹ́ atọ́gbọ́dún nǹkan akọ́wà rẹ̀ because ẹgbà ṣẹ̀yàrọ̀ amẹ́ والله تبارك وتعالى ذلك الفضل آية تتلى ذلك الفضل من الله وكفى بالله عليما ذلك الفضل من الله ọ̀lẹ́kùn mẹ́gbọ́ kún máa dún ní agbó ẹ̀nà ọ̀gẹ́nà lẹ́ àti lè ṣe púpọ̀ yóò jà kí ní awọ́dì ma wọ́dì ma qualify o ma kún máa yọ̀mọ́ inú kọ́wẹ̀dé àtìlẹ́ ọjọ́ bono to yoki jadu ido madamu waka fa billahi alima ima pakuja ka boyo ko jike aya yo na anya kola uwija pal kuma joguli imi ngaro ka to al kadane egba egba kibobo ibo ayo kaniki tinini imada ne unaminini kidane kama kama do ibo we are left only 5 minutes miti abe mitete kurale medo yo abona ko yo makwan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك